kọ́ríntì kejì orí kẹsàn-án. nítorí nípa ti ìpínfúnni fún àwọn ènìyàn mímọ́ kò ní pé mò ń kọ̀wé sí yín jù bẹ́ẹ̀ lọ nítorí mo mọ ìmúra tẹ́lẹ̀ yín èyí tí mo fi ṣògo fún àwọn ará Makedóníà nítorí yín pé Akáyà ti múra tán níwọ̀n ọdún kan tí ó kọjá ìtara yín sì ti rú ọ̀pọ̀lọpọ̀ sókè. So ṣùgbọ́n mo ti rán àwọn arákùnrin kí ìṣògo wa nítorí yín kí ó má ṣe já sí asán ní ti ọ̀ràn yìí pé gẹ́gẹ́ bí mo ti wí kí ẹ̀yin kí ó lè múra tẹ́lẹ̀ bí àwọn nínú ará Makedóníà bá bá mi wá tí wọ́n sì bá yín ní àìmúra tẹ́lẹ̀ kí ojú kí ó má ṣe tì wá láì wí pé ẹ̀yin ní ti ìgbẹ́kẹ̀lé yìí nítorí náà ni mo ṣe rò pé ó yẹ láti gba àwọn arákùnrin níyànjú kí wọn kí ó ṣáájú tọ̀ yín wá kí wọn kí ó sì múra ẹ̀bùn yín sílẹ̀ tí í ṣe ìlérí tẹ́lẹ̀ kí a lè ṣe èyí náà sílẹ̀ kí ó lè já sí bí ohun ẹ̀bùn kí ó má sì ṣe dàbí ti ojú kòkòrò ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fọ́nrúgbìn kín kín ni yóò ká ẹni tí ó bá sì fọ́n rúgbìn pípọ̀ pípọ̀ ni yóò ká kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀ kì í ṣe àfẹ́kùn ṣe tàbí ti aláìgbọ́dọ̀ mọ́ ṣe nítorí ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí i fún yín kí ẹ̀yin tí ó ní ànító ohun gbogbo nígbà gbogbo lè máa pọ̀ sí i ní iṣẹ́ rere gbogbo gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ó ti fọ́nká ó ti fi fún àwọn tálákà òdodo rẹ̀ dúró láéláé ǹjẹ́ ẹni tí ń fi irúgbìn fún afúrúgbìn àti àkàrà fún oúnjẹ yóò fi irúgbìn fún yín yóò sì sọ ọ́ di pípọ̀ fún irúgbìn yóò sì mú èso òdodo yín bí sí i ẹ̀yin tí a ti sọ di ọlọ́rọ̀ nínú ohun gbogbo fún ìlàwọ́ gbogbo tí ń ṣiṣẹ́ ọpẹ́ sí Ọlọ́run nípa wa nítorí iṣẹ́ ìránṣẹ́ ìsìn yìí kò fi kún ìwọ̀n àìní àwọn ènìyàn mímọ́ nìkan ṣùgbọ́n ó túbọ̀ pọ̀ sí i nípa ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ sí Ọlọ́run lẹ́yìn tí wọ́n fi iṣẹ́ ìsìn yìí dán yín wò wọ́n yin Ọlọ́run ní ògo fún ìtẹríba ìjẹ́wọ́ yín sí ìhìnrere Kristi àti fún ìlàwọ́ ìdáwó yín fún wọn àti fún gbogbo ènìyàn nígbà tí àwọn tìkára wọn pẹ̀lú ẹ̀bẹ̀ nítorí yín ṣàfẹ́rí yín nítorí ọ̀pọ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run tí ń bẹ nínú yín ọpẹ́ ni fún Ọlọ́run nítorí aláìlèsọ ẹ̀bùn rẹ̀